nílé ọ̀tá àpọ̀ ọ̀nà abẹnimọ̀nà. ó fi ayé ó gbélé ayé sórí omi ó fi bọ̀dájúlé ọ̀run ó fò fún lẹ́lẹ́. ọba tí sọyẹ́ tí ṣòro ni àràbà ńlá tí gbẹ̀lú wò nínú ìṣòro. Elédùmarè ọba yọyọ tí yọni kúrò nínú ewu gbogbo. ọba lágbára tí lẹ́kùnwò onígbèjà ọmọ òrukàn ọba tó ń gbé nígbà lóko àbínú ẹni ọba kejì tálẹ̀ èdè tán olórúkọ ẹgbàá èdè yóò bá yàrá yóò bá nìsí yóò bá ṣàmà yóò bá ràfẹ́ yóò bá ṣàlọ̀ yóò bá tí dèrò yóò bá rọ̀ ìkà yóò bá ẹ̀ lómi. Alfa àti Omega ìbẹ̀rẹ̀ àná. deu ruim.